Otasansan rédíò and TV. <laughs> Sam Larry àti Naira Marley wọ́n ti wọ iléeṣẹ́ ọlọ́pàá àti onídàájọ́ Ọlátúnbọ̀sún Adéọlá wọ́n ti wọ́n wọn lọ sílé ẹjọ́ o tí wọ́n sì ń béèrè fún ogójì mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn. <laughs> kí ló dé kí ló ṣẹlẹ̀ tán fi wọ́ àwọn èèyàn yìí lọ sílé ẹjọ́ gan-an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 òun náà ni àtúnmúwá o gẹ́gẹ́ bá a ti gbọ́ nínú ìròyìn àti bí ìròyìn ṣe gbé e eh, Naira Marley àti Sam Larry àwọn méjèèjì ni wọ́n ti wọ́ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka tìlú Èkó ni wọ́n ti wá wọn sílé ẹjọ́ lórí <laughs> bí wọ́n ṣe tì wọ́n mọ́lé lórí ọ̀rọ̀ Mohbad kódà a gbọ́ wípé Naira Marley àti Sam Larry òun ni wọ́n ti ń béèrè fún owó ìtanràn tó tó ogójì mílíọ̀nù náírà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti adájọ́ adájọ́ látúbọ̀sún gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ gbajúmọ̀ gbajúgbajà olórin tàkasúfèé azeez fasola tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí naira marley àti ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn Samson Ẹlẹ́tò tí èèyàn tún mọ̀ sí Sam Larry ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti onídàájọ́ ilé-ẹjọ́ magistrate Adéọlá Ọlátúnbọ̀sún wọ́n ti wọ́ wọn lọ sílé-ẹjọ́ kí ni wọ́n ń sọ kí làwíjàre wọn nílé-ẹjọ́ kí ló ṣẹlẹ̀ tí Sam Larry àti Naira Marley tí wọ́n fi wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti onídàájọ́ ọlátúbọ̀sùn adéọlá tó fi wá wọn lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bó ṣe tẹ̀ wá lọ́wọ́ naira marley àti sam larry ni wọ́n ń béèrè fún ogójì mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn lórí bí wọ́n ṣe ń tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ lọ́nà tí kò bá òfin mu gẹ́gẹ́ bí ìròyìn tí iléeṣẹ́ ìròyìn amóhùnmáwòrán Channel TV gẹ́gẹ́ bí wọ́n sì gbé e jáde wọ́n ní ilé-ẹjọ́ gíga àpapọ̀ Federal High Court tó wà nílùú Èkó ni àwọn méjèèjì ìyẹn Sam Larry àti Naira Marley ni wọ́n wọ́ <laughs> ni wọ́n wọ́ onídàájọ́ májísrèètì Adéọlá Ọlátúnbọ̀sún àti iléeṣẹ́ ọlọ́pàá eh, Federal High Court ni wọ́n wọ́ wọn lọ o ẹ̀sùn tí Naira Marley àti Sam Larry tí wọ́n fi kan iléeṣẹ́ ọlọ́pàá àti onídàájọ́ Látúnbọ̀sún ni pé <laughs> bí wọ́n ṣe ń tẹ̀síwájú àti bí wọ́n ṣe tì wọ́n mọ́lé lórí ẹ̀sùn wípé wọ́n mọ̀ nípa ikú ìlérí olúwa alọ́ba Mohbad tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2023 ni onídàájọ́ látúbọ̀sún ló pàṣẹ pé kí naira marley àti sam larry kí wọ́n wà ní àtìmọ́lé ọlọ́pàá fún ọjọ́ mọ́kànlélógún twenty days láti fi ṣe ìwádìí lórí ikú mohbad ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n Channel TV wọ́n jẹ́ kó di mímọ̀ wípé agbẹjọ́rò Naira Marley àti Sam Larry ìyẹn amòfin àgbà Ọlálékan Òjó ó sọ wípé ọjọ́ mọ́kànlélógún tí onídàájọ́ Ọlátúnbọ̀sún Adéọlá tó pàṣẹ rẹ̀ láti ti àwọn Sam àwọn oníbàárà àwọn ìyẹn Sam Larry àti Naira Marley eh, tó wà ní ilé láti tì wọ́n mọ́ àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní pàǹtí ìyẹn ní Yábà ní ìpínlẹ̀ Èkó pé ọjọ́ náà ti pé ọjọ́ mọ́kànlélógún tí adájọ́ ní kí wọ́n fi tì wọ́n mọ́lé ó ti pé o ó ti pé o kódà ó tún ti lé gan-an síbẹ̀ wọn ò fi àwọn méjèèjì sílẹ̀ láti máa lọ ilé wọn. onídàájọ́ Òjó ó sọ wípé èyí kò bá ojú mu rárá tó bẹ́ẹ̀ kò bá òfin mu o lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà àti òfin ẹ̀tọ́ ènìyàn lábẹ́ òfin tó sì sọ wípé bí ẹni pé níṣe ni wọ́n fi ẹ̀tọ́ àwọn èèyàn méjèèjì yìí Sam Larry àti Naira Marley ó dàbí ìgbà yìí pé wọ́n ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n lábẹ́ òfin ni o síwájú sí i onídàájọ́ ó ṣàlàyé ó ní àwọn ń pe ìpè fún àṣẹ láti fi àwọn méjèèjì sílẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ilé-ẹjọ́ lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2023 hey, hey. kókó inú ìròyìn náà ni wípé <laughs> Sam Larry àti Naira Marley wọ́n ti wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti onídàájọ́ Ọlátúnbọ̀sún Adéọlá wọ́n ti wọ́n wọn lọ sílé ẹjọ́ o tí wọ́n sì ń béèrè fún ogójì mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn bí wọ́n ṣe ń tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ tá a bá tún ti wá gbọ́ tuntun tá a bá tún ti rí tuntun lórí ìṣẹ̀lẹ̀ ikú Mohbad lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ á jẹ́ kẹ́ ẹ gbọ́ a sì fi tó yín létí lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá.